رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا كبر للصلاة سكت أتت قبل أن يقرأ فسألته فقال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما يلقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد متفق عليه وعن عمر رضي الله عنه أنه كان يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك رواه مسلم بسند منقطع ورواه الدار القطني موصولا وموصوفا ونحوه عن ابي سعيد الخدري رضي الله عنه مرفوعا عن الخمسة عند الخمسة وفيه وكان يقول بعد التكبير أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه الحمد لله وما في في أقام واي أبي الاستفتاح في الصلاة والاستفتاح في الصلاة سنة من سنن الصلاة لكن مقام ابن محمد صلى الله عليه وسلم وقع وقعت يعني وقعوا منه كيكي أتبقوا كان وفي القوة لما تعمل بأسهم تبيرك أسهم لو يمنبع àwọn tàbí ń wò wọn ní bóyá ẹ sọ pé ẹ rí i pé mo sì ń kankan èyí tí mi kì í ṣerú rẹ̀ tẹ́lẹ̀ níṣẹ́ ni mo ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá kẹ́kọ̀ọ́ báwo lẹ́sìn ṣe máa kírun lọ́dọ̀ mi sọ́lú kama ọ̀rọ̀ ìtumọ̀ ní sọ́lù ẹ máa kírun gẹ́gẹ́ bí ẹ ti rí pé mò ń kírun. láti rí àdéhùn sọ́lù kama ọ̀rọ̀ ìtumọ̀ ní sọ́lù ó gbajúmọ̀ púpọ̀ ó sì mẹ́nu àdéhùn ètò ìsìnkú bá pè dánilẹ́kọ̀ọ́ ni nípa ọ̀sọ́lẹ̀ ó ṣòro ká tó má mẹ́nuba ẹ sì mọ̀ ẹni kálukú wa náà lọ́mọ tàbí tó gbàdé ìfìyàn wa ẹbí pé tó má díyàn lójú oorun má díyàn léèrè pé ta ló gbàdé ìfìsọ́ lú wa ọlọ́dún tó kálukú wa ló lè sọ kálukú rẹ̀ màálé bọ̀nà ìfẹ́wẹ́rẹ́ tọ́bi ọlọ́hún àná. nínú حديث المسيء صلاته eléyìí tí a ti kà sáájú lákùnrin tó ṣàtìsí nínú ọ̀rọ̀ rẹ̀ yẹn láàrin sọlọ́lá àbísọ́lá tí wọ́n kọ́ báwọn olùsọ̀rọ̀ ọ̀kẹ́rùn. ẹ̀ríkẹ́ nínú rẹ̀ wọ́n kọ́ fún wa nípa dùhàáwó alẹ́sẹ̀tà àti máa tó fà tó wọ́n sọ bẹ́ẹ̀ ni àbẹ́ tí lọ́kàn. orí kékeré sọ̀rọ̀ ọwọ́ tó wá máa dé ti yẹn ni kí ni ọ̀ràn yẹn. a sì rí nínú àbífi àbí Humayd bin Sa'idi radiyallahu anhu àwọn náà sàlàyé bò níwọ̀n anabi Muhammad sallallahu alaihi wasallam ti ṣe rí fún wa. a sì rí pé nínú àbífi àbí Humayd wọ́n sàlàyé tọ́jú ọ̀ràn yẹn wọ́n tún sàlàyé tí èso ọ̀ràn yẹn. àkọ́kọ́ tó wọ́n sàlàyé fún wa onígbọ́n sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ àti sọ̀rọ̀ bọ́wọ́ sókè níwọ̀n tí wọ́n ti kí ni tẹ̀síkì ẹsùn pápá kan nínú àwọn olùmọ̀ẹ́kọ́ra yẹn ni ṣùgbọ́n jù òórùn kọkọ ha àwọn tó pọ̀ jù náà kọkọ ha àwọn tó fi kí ni sunna ni. ìyá wa nílò àwọn olùkùsà nínú àbíkí àbíkí mẹ́yì káàrí. ìyá wa ní sọ pé ìgbà tá a tẹ́rí nínú àbíkí àbíkí mẹ́yì tó wọ́n dá lórí tó jọra yẹn lásán nínú tá a sọ pé ìgbà ń bẹ nínú ohun tó jẹ́ sunna nínú ọ̀rọ̀ àdéhùn ìwà ọ̀rọ̀ ti kọ́ náà yẹn àdéhùn kò sínú ọ̀rọ̀ lọ kó máa bí àbíkà àbókù méje tún wá síbẹ̀ síbẹ̀ nítorí pé ẹnìkan wí ẹnìkan wí it's a problem. ìrọ̀ àti sọ pé عدم دليل معين لا يستلزم عدم مدلول معين. ẹ̀rí kan ò mú nǹkan tá à ń wá wá òtún náà ti bá a lè rí nínú ẹ̀rí mi àdéhùn àbò fún mi kò mú wa kò túmọ̀ sí pé àlòrí nínú àdéhùn tàbí mi láti fi mà ikú wọn àdárúkọ rẹ̀ nínú àdéhùn yìí kò túmọ̀ sí pé wọ́n sọ ilé ẹ̀ gbọ́dọ̀ sí wọn sọ dùá olùkùsà nínú àdéhùn àbí fún mi lápẹjú rẹ̀ kò túmọ̀ sí pé wọ́n sọ ẹ̀ gbọ́dọ̀ sí torí pa lófin tó sọ pé ádámù nàkìlì lẹ́yìn ìtàn nàkìlì ńlẹ́lẹ́ àdùn. wọn kò wá nínú ẹ̀rí kò túmọ̀ sí pé ẹ̀rí tí ò wá wá nù rẹ sọ pé ẹ gbọ́dọ̀ pé torí ẹ̀ láti mà dájúdájú nínú àdéhùn náà lè ṣọwọ́ ìrìn tá a lè rí mẹ́ a lè rí àwọn ìṣẹ̀dá nínú àdéhùn náà lè ṣọwọ́ ìrìn kí ni pé dídúró àná láti kírun fún àwọn sàábé orúkú olúborí kalẹ̀ àwọn sàábé sì ń tẹ̀lé tó wọ́n wá ti gbogbo eléyìí ó lò sí bẹ́ẹ̀ ni láti fi kọ́ yín ní ìran yín báwo lẹ́sì ti máa ṣe sọ́lú ìfẹ̀mọ̀ ọ̀rọ̀ ìtumú ni sọ́lù ẹ̀wọ̀n kírun gbẹgbẹdẹ ti ṣe rí pé mò ń kírun ẹ̀sìn òkè tó àwọn òṣìṣẹ́ á jẹ́jẹ́ là máa ṣe àbáwọn gbóhùn sókè jẹ́jẹ́ là máa ṣe ó túmọ̀ sí pé ìgbà tó sọ pé sọ́lú ìfẹ̀mọ̀ ọ̀rọ̀ ìtumú ni sọ́lù ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú tó hàn jù tó ṣe fojú rí nínú sẹ́ẹ̀rùn yàtọ̀ sí ìta ìṣèkínni ní jẹjẹ. ó túmọ̀ sí pé ariko dúró ariko tẹ̀ ariko forí kalẹ̀ ariko jókòó kó ti ṣe gan lọ́yẹ̀ táwa náà wá sí ṣùgbọ́n kò dínà páàpù sì léèrè nípa àkàlẹ́ nítorí pé èyí tí wọ́n ṣe níṣẹ́ èyí tí wọ́n hù níwà òkè èso ni wọ́n sọ ní jẹ́jẹ́ èso wọ́n sọ jẹ́jẹ́ yẹn àwọ̀ gbọ́ nígbà tí wọ́n wí jẹ́jẹ́ abúkátà láti wá sí béèrè kíkẹ́ ńgbà tẹ rúkú ilẹ̀ sọ́ńbẹ̀ ìgbà tí ẹ forí kalẹ̀ kí ilẹ̀ sọ́ńbẹ̀ atúndé dákẹ́ nígbà tẹ bẹ̀rẹ̀ ẹ̀rù àmọ́ ń tẹ́ wí tẹ̀sí ògbé náà ń ìṣe ọ̀gbẹ́ ìlóbi dùn án olùsèkìtà ìsèkìtà استفتاح استدعاء أي طلب فتح الصلاة طلب فتح الصلاة استفتاح ìnáyẹn pé a fẹ́ tọrọ àti fíìmù tọrọ àti fíìmù kọlẹ́sẹ̀ ó pàtàkì púpọ̀ torí pé ọ̀sọ̀rọ̀ tó rí lọ́dún bí wọ́n á yẹ kí wọ́n sọ̀wọ́ ló ń sọ láti báyìí láì jẹ́ kó fi kankan sí i. torí ẹ̀ هنا سمو باب يوافي باب الاستفتاء حديث يعني ابن ابي طالب رضي الله عنه هو نكوى اليه قال النبي محمد صلى الله عليه وسلم كان اذا قام الى الصلاه أنا الثاني تو سيدي تو باتي يكون اوكيرو تو باتي يكون اوكيرو يعني في نايمة ما تكبيرة الإحرام ولا سيكون وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي إذا كنت كله كنت إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين من رواية وأنا أول المسلمين وأنا من المسلمين أيه وأنا أول المسلمين على إيه نكبرين قول النبي صلى الله عليه وسلم لجي أول المسلمين تاكتما يقول النبي إبراهيم النبي نوح النبي آدم جدوا في دولة النبي صلى الله عليه وسلم كانوا جميعا على الإسلام الإسلام الواسي كيف يكون النبي صلى الله عليه وآله وسلم أول المسلمين كيف يكون النبي صلى الله عليه وسلم أول المسلمين ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون سيانك يعني قد كان الناس قبل مبعث النبي صلى الله عليه وآله وسلم فيهم مسلمون وكان فيهم مسلمون قبل مبعث النبي صلى الله عليه وآله وسلم إذا رواية تقول وأنا أول المسلمين استشكلها بعض العلماء أنا يرجو عن ذلك تأويل ذلك وأنا أول المسلمين في هذه الأمة من يعني أخوكم مسلمين وزايد فإذا لم يكن النبي صلى الله عليه وسلم أول المسلمين في هذه الأمة فمن الذي يكون ذلك؟ شوف هذا الله هو مسلمين إنه جاي تعالوا ده قوم مسلمين إنه جاي وسي سوري رواية يعني. لن يلي أنا بيقول إيه؟ عبد اللهم أنت الملك لا إله إلا أنت أنت ربي وأنا عبدك أنت ربي وأنا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت وأصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله بيديك والشر ليس إليك أنا بك وإليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك أستغفرك وأتوب إليك إليك ومن حديث علي بن ابي طالب الامام مسلم كما في من منه صحيح وعن قال صلى الله عليه وسلم من كان وما في بره ìgbà wo àdúrà yìí lẹ́rìí pé ó tún àkójọpọ̀ kan púpọ̀ sínú ó sì ṣe àkójọpọ̀ jíjẹ́wọ́ pé èèyàn jámọ̀ kankan fún ọlọ́run ọba wa ó sì ṣe àkójọpọ̀ gbígba ọlọ́run ọba lọ́lọ́run gbígba sẹ́ni tá a gbọ́dọ̀ tó ọ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n sábà wò àríkò kìkà àríkò kìkà torí ẹ lápá kan nínú àwọn kọkọ ha wọn ti sọ yìí pé láyé ti bíi nàbí sọlọmọ àdìo sẹlẹ ilé àti ìyá rẹ lẹ́nu ìgbà fẹ́ kí wọn wò ẹni máa ń ṣe wá àdúrà yìí yàtọ̀ sí ìgbà tó bá fẹ́ kí wọn lọ́sàn yàtọ̀ fẹ́ kí wọn ara yẹn kí lóde tẹ ti sọ pé tó bá fẹ́ kí wọn wò lọ́sọ̀ nítorí pé náfìlà ni ẹ sì mọ̀ pé náfìlà àwọn èèyàn mi tò lẹ́yìn náà nígbà tí wọ́n ń kí náfìlà jẹ́nẹ́rálì tí èèyàn bá wọ́n ń kí náfìlà wọ́n máa fà á gùn ló ti ṣe ló ti ṣe lè rọ̀ lọ́rùn sí wàhálà mẹ́ tí èèyàn bá ń kí náfìlà tó bá fà á gùn ló ti ṣe lè rọ̀ lọ́rùn kò sí wàhálà mẹ́ yàtọ̀ sí èèyàn bá ń kí ọ̀ràn yẹn man amma minkum qawman fal yukhafif ẹni tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn ó ṣe ìrun ní kúkú yẹ nígbà tó bá wá padà wá rò kíkà tó bá wá gùn báyìí ẹ̀rọ pé ó lè mú kẹ́lẹ́ lọ́mọ wà mọ́sálásí má lọ́la tó ń torí ẹ̀ náà sọ pé ìrun náà fílà ní tẹ̀ǹkì ṣùgbọ́n tá a bá padà sí ọ̀rọ̀ tí àlíyù sọ ó ní كان النبي صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة قام. إذا صلى الله عليه وسلم وجد تسعي tẹ́lá ti dìde láti kírun wọn á máa sọ wípé ilẹ̀ sọ́dà ọ̀sọ́dà tó hún náà àmà ọ̀kárí gbogbo sọ́dà ànáfìlà wal fariida ọ̀kárí ọ̀ràn yẹn ọ̀tún kárí ànáfìlà torí rẹ̀ alqawlu fil fariidati kalqawli fil náfìlà kí du'a al-istiftah. Ìgbà tí kìí kọ̀ ya ipinle náfìlà làwọn ẹni ti máa ń ṣe é. yàtọ̀ sí irun ara yẹn làákè kí ìmáàmù kó máa ṣe mọ̀rọ̀ hàn kó máa ṣàkíyèsí bóò ni àwọn ẹni tó wà lẹ́yìn o bóò wọ́n ti lè ṣàfara rẹ̀ bóò wọ́n ti ti lè ṣàmúmára ọ̀dà kó máa jẹ́ kó kàn tẹnu lé àdúrà ọ̀dọ́ àyọ̀ wà gùn gùn gùn gùn gùn kò ní rọ àwọn ẹni tí ń kírun lẹ́yìn rẹ̀ lọ́rùn nítorí pé nínú àǹfààní tó wà nínú ká kírun níjẹ̀ náà náà ní kẹ́ni tó wá lónìí kó tún wá lọ́la èsì pé kẹ́ni tó bá ti wá lónìí kọ́ kó tún mọ́ wà náà. gbogbo àwọn adó àyè bẹ ló dé sí ìmọ̀ ọ̀hún mẹ́rin wàhí ma ọ̀hún wá náà ló wá sọ ẹbí sí dùhà ọ̀nà sí àlèsì ṣe kò sí lọ́tìmọ́là ẹbí ká tún lọ sí ìdí àdé tèmi òun náà ní àdé ká gbogbo rẹ̀ ìrọ̀ ọ̀bí ẹ̀ lọ́ọ̀ في إمام مسلم وبدأ إلى المجتمع ولا نبي محمد صلى الله عليه وسلم إذا تقر للصلاة سكت هنيئة وقال بس الله أكبر في برنين ومن ذاك الدية ومن ذاك الدية لما قال من يتي وانت يسعى بي وانت يسعى من ولده صحابة النبي صلى الله عليه وسلم tó ọlọ́run bá ti rí wa ó ti mọ̀ wá ó ti mọ báwo làwa ti lẹ ó ti mọ báwo la ti kú ọ ọlọ́run bò sí ní kí ọbẹ̀ nu wa ẹni tí ọjọ́ sàbí lókè bí àwọn olùmọ̀ ti ṣàlàyé wọ́n ní ọlọ́run bá wu ọkàn gbogbo àwọn èèyàn ọkàn náà sọ wá àtúnú ẹ̀ lọ́dà jù ọlọ́run bá yàn lójúṣe rẹ̀ ó tún wá tún ọkàn àwọn èèyàn wò ó rí i pé ọkàn àwọn sàbí lọ́sẹ̀ lé tiẹ̀ ó tún fẹsẹ̀ àwọn kan wọn jẹ́ wàhábà tẹ̀lẹ̀rí sọlọ́lá àríwá rẹ̀ sẹlẹ̀ níbi tó tọ́ sí wa lọ́nà ìyá wa àpò ọ̀ kọ́nà ọ̀dà kọ̀kọ́ sàánú wa ìrẹ́ nìkan tó bá ah! tó ń bá ń bẹ nínú àwọn sàábẹ̀ ni a ah! ò lè fún yà ó pé wa bọ́ ọlọ́run bá ti mọ̀ ó sì ti mọ nọ́mbà rẹ̀ ẹ̀ tó dúpẹ́ lómi ọ̀sán pé màá ṣe gudugudu méje yára mẹ́fà gbogbo tọ́ba wà láyé gba ẹ fẹ́ràn ọ̀rùn láti fi lé yọ̀bá bó sí tọ́ba ń sànù wa torí ẹ̀ àwọn sábẹ́ yẹn ìgbà tó bá ń kírun pẹ̀lú ọ̀nà ìṣọ̀lá ìṣọ̀lá àwọn kì í sọ yẹnu kúrò lórí ẹ̀. ẹnu kí ni tí orúkọ arúgbó alókòtò bá ti mọ́kò àwọn ọ̀nàdá tó máa ń bi kálukú léèrè níbi tó ti kírun kí ni ìmáàmù kí lẹ́yìn fáàtì hà ọ̀rọ̀ fẹ́ àti ń kú wùlà ní rákà alákọ̀ọ́kọ́ kí wàláhì ní ibò míì lè má mọ̀ gá ti gbàgbé tó ń ké lẹ́yìn fàbí àwọn ọ̀gá rẹ̀. Àá bàbá yìí máa wọ́n máa ń ro pọ̀. Nígbà tí ọ̀gá tó bá gbàgbé tó ń ké, yára tí wọ́n ń gbọ́. Àwọn ará ẹ̀ wàláhì tí máa tẹ̀lé. So, subhanallah wọ́n á ti fi tiwa wá làwọn sàbẹ̀ rí gbogbo information ta nípa ìsìlámù ìlú làbá wa lọ. owó ìtaba tó rántí àtúntì dàrú ẹ̀rí kọ́ ọ̀tá gbọ́ mi sọ máa fi wá ń parí ìjókòó ní ìsìn ọ̀tọ̀ níbẹ̀ lómi ó ti gbé kalẹ̀ ẹ̀rí kọ́ bá tún fẹ́ béèrè pé ẹ sọ báyìí àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀nàlá ẹ̀rí ó ti yin lọ́rùn. àbúrò rẹ̀ rà ó ní òun kì í ti pàǹdà sọ̀nà ìdákẹ́ tó wọ́n sọ ti gbogbo ìdánábì ṣe sọlá àdìsọ̀lá ó wá ní wọ́n wá sọ wọ́n lọ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀lá ẹ dákun kí dákẹ́tẹ̀ máa dákẹ́ kí lè máa wù sí. torí pé àlímù lọ́gáìbì fàlà yóò bẹ̀rù àlà gáìbì àkàdá ọ̀rọ̀ nìkan ló máa ń tọ́ pamọ́ títí tí máa ń tọ́ pamọ́ mẹ́nìkan dábàá pẹ́ẹ́rẹ́ bọ́ọ̀lù àà ah, ah, ah, ṣe sọ ni, ilé ń sọ tó èèyàn gbọ́dọ̀ béèrè àbò rírà béèrè gbàtà àbò rírà béèrè ànábì kẹ́ ànábì tọ́jà kékeré síkà sẹ̀yìn tó sáà pa wà ní tí ọmọ kí òun rẹ̀ tó rí tọ̀rọ̀ á ń jẹ ẹnu ẹ̀ ẹ̀ dákun sí mi ní ní tẹ́ máa wí sí abá ti ẹ̀ka òkè yẹn ọ̀kẹ́ sábùkù sẹ́nu kó túmọ̀ sí pé bóyá bíbí àkẹ́lẹ́ sọ àkẹ́sẹ́ sọ ìṣiṣẹ́ bá bùkù lọ́mọ fẹ́ kàn nígbà tí wọ́n bá ti gbìyàn léèrè léèrè tó bá ti di pé orúkọ ọgọ sẹ́ríkò orúkọ ọgọ ló ti túmọ̀ sí pé aflan eléyẹn ọ̀fẹ́ sàlàyé ẹ̀sìn fún yẹn ó sì ní ìkẹ́kẹ́ tí ń ṣe nípa máa ń ṣe pé kọ̀kẹ́kẹ́ ẹ̀ máa tòṣùgbọ́n tó fẹ́ sàlàyé ẹ̀sìn fún yà lásìkò àti èmi náà ń ṣe ní ìlànà ìlú ọ̀fẹ́ tí wọ́n lò sí kí ni wọ́n fẹ́ gbé ká wọ́n ti ṣe kí ni. torí ẹ̀ bó ti di àná ìṣòwò àti ìlànà ìrìn lẹ́ẹ̀kan náà lànà bí dáná òun tí wọ́n rántí pé allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib. òun ó jìnnà sí ibùwọ̀ rẹ̀. subhanallah ìmáàlì tí máa gbé mi jìnnà sí wọn wọ́n tún wá sàpèjúwe ní ẹsẹ̀ tí wọ́n kò jìnnà sí akéde ìtumọ̀ rẹ̀ ìgbà pé ìtumọ̀ táwa mi kọ́ yé bọ́rọ̀ ni kí ni ìtumọ̀ a lè gbọ́ yé bọ́rọ̀ yẹn ti hàn ó ní pé ṣé kí n jìnnà sí àtìsé mi kí bí ibùyọ̀ ètò ìdánabi sọ nìyẹn o ìdánabi sọ wá àṣìlọ sọ ní ké wọn parẹ́ ní mẹ́rin má. ẹ má dàbí ìgbà tó ṣe pé mi ni mo ní ìtumọ̀ bí kì í dènà nù bọ̀dọ́ bá gbé dènà ṣé wọn ké gbogbo bí tẹ ẹ bá gbà ẹ ti padà pàdé jọgbé ní àṣìyà eléyìí lára kọ̀kọ́ wọlé ẹ̀sẹ̀ oníkàlùkù wa ní fẹ́ wọn gbogbo náà dènà sí àṣìṣe òun bìmọ̀ àná màwíhà ìtumọ̀ rẹ̀ ní kíkọ́ lọ́wọ́ bá wa ṣe kíni ọba wa parẹ́. ilé ìyá ti hẹ́ pé ọ̀sọ́lẹ́ kulluha dhikrun li rabbil alamin wa du'a ìrántí àtàdúà ìmísọ̀lẹ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dókun. ó fi léyìí ti bẹ̀rẹ̀ irun rẹ̀ gbogbo wa pé pé allahumma naqqini min khataayai. كما ينقى الثوب الأبيض من الدم خلاص فمما هو مما هو تسيمي ايوه انا جو تو من ذنوبيو وكفي من ذنوبيو اللهم باعد بيني وبين خطاياي كما قال تقول يغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر amadolobowo ọkọdẹ ogoto fèrèt wọn ti tàkùrí sí àwọn ẹsẹ rẹ fún un yóò fẹ́ kú ní ìsìn àlùfáà sọ̀rọ̀ rẹ àwọn ẹsẹ kéékèèké ìrẹ́ lọ́dọ̀ àwọn alùsùnà tó lè máa wọ́n sọ yìí pé àwọn anẹ́bí ọlọ́ àwọn aránṣẹ́ ọlọ́ mùsùlùmí nàárẹ̀ yìí mú kẹrẹ àwọn ẹsẹ̀ ńláńlá ìwọ ni fún wọn wọn ò nífẹ̀ẹ́ àwọn ni kí ni màá fò mú un àwọn ẹjọ́ lọ ti sọ níbi àti tẹ̀tẹ̀ ńláńlá àmọ́ sọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ̀sẹ̀ kéékèèké kéékèèké wọ́n á máa tẹ̀ làákín láàyò kọ̀ọ̀rún àárẹ̀ ìhà ọlọ́run ní fi wọ́n lẹ̀ lórí ẹ̀ wọ́n ti lè tẹ̀sẹ̀ kékeré dá ìṣẹ́ báyìí ọlọ́run pàkíyèsí rẹ̀ ó sì tọrọ àforíjì kíá àmọ́ wọ láti nílò àti kékeré ń bẹ àbíòsì ṣe ẹ wo ẹ wo ẹ wo ẹ̀ṣẹ̀ kékeré dáná bí tẹ̀ afọ́jú ابن أم مكتوب يقول على ينفع حدث وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يذكر أو يذكر فتنفعه الذكرى ولو فاجروا اسكن فوق نيجي بقى يا أفضل أبا أفضل أبا فوق فاجره àdìpọ̀ àkọ́tọ́ kọ́ lakọ́dúrí làgẹ́n rọ́bùl àmà rọ́à rọ̀fúnà kò sọ̀rọ̀ lọ́wọ́ àríwísọ̀lẹ̀ fàáyà náà. ọba tó dáa fọ́jú yẹn òwú kíkọ́ ọmọ lójú ń jẹ òun kò kíkọ́ ọmọ lójú kẹlẹ́ bá àmọ́ ìyẹn jẹ. ọlọ́wọ́n bá ń gbé ìjà fọ́jú jà kí lọ́ọ́ fájúró sí kí lọ́ọ́ kọ̀ọ̀pá kọ́ sí. kí kí lọ́ọ́ tó ti mẹ́yàwó rẹ̀ sí. mo wá fa àwọn àwọn apára mi lẹ̀ kí lọ́ọ́ tó gbà ọ̀dà tó bàbá yìí bá mi. so because èèyàn ò lè jẹ́ kó ní sọ̀rọ̀ kó sì mọ apára rẹ̀ wíbẹ̀. tẹ́lẹ̀ yìí ìpàdé lẹ́sẹ̀ kóun lè kọ̀rọ̀ àní ẹ̀dá lọ́ nínú àwọn ẹ̀rí tí ń tọ́ka sí kọ̀rọ̀ ọlọ́run. ولعلك باخع نفسك على آثارهم لم يؤمنوا بهذا القرآن أسا ọfẹ bọyọ oṣù ẹfẹ para rẹ rún ọfẹ para rẹ rún nítorí pé wọn gbọrọ rẹ wọn tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ léyìn ọmọ bára rẹ ilé kékeré ẹnì bára rẹ ń bẹ báyìí ẹ wo ọwọ́ pé ọfàdú ọkùnrin àkọsí ẹsẹ̀ ni wọn nínú kọra rẹ wọn lè ti ti sẹ torí kọ́ lọ́wọ́ ní fi òjíṣẹ́ rẹ̀ sílẹ̀ lórí ẹ̀ṣẹ̀ kékeré kan torí ẹ̀ ànábì sọ̀rọ̀ àti lábẹ́ sọ pé gbé mi jìnnà sáwọn àtúnṣe mi gẹ́gẹ́ bó ti ṣe gbé ìbùlà oòrùn jìnnà sí ìbùwọ̀ rẹ̀ wá fọ̀ mi má kúrò nínú àwọn àtúnṣe mi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa fọ aṣọ funfun má kúrò nínú gbogbo ìdọ̀tí àti kí ló lè dá ti sọ pátọ funfun fún ọ̀sọ́ pátọ dúdú bẹ́ẹ̀ náà kòtò dúdú tó bá ná kò lè hàn lọ́ọ̀kan ẹni tó pẹ̀ ni wọ́n mọ̀ kó fi yẹ lára wọ́n bá sì tún gbọ̀n títí wọn ọ̀pọ̀ kò lè hàn lọ́ọ̀kan ẹni tó wọ̀ ni wọ́n mọ̀ pé ó wúwo lára ń sì ń rún òórùn burúkú kan tó bá fẹ́ súnmọ́ ní ọmọ tàbí mẹ́yìn ṣùgbọ́n kò ní hàn sí ọ wọn bá wọ tó bá tọ sọ̀rọ̀ kó ní fẹ́ sún mẹni tó fẹ́ àmì ah, ah, àbí òyọ ìyẹn pé tó bá ti sọ̀rọ̀ ah, àbí òyọ dúró ní tọ wà ló pé ọ̀rọ̀ tí mo ní kí n gbàgbọ́ sọ náà ni pé sùpàánù lọ torí ẹ̀ ló ti jẹ́ pé aṣọ funfun ti yàtọ̀ sí dúdú àwọn alẹ́lẹ́ bí ọ̀sán yàtọ̀ sóòrù afọ́jú yàtọ̀ sẹ́ni tí ń rìnrìn tó yàtọ̀ wà láàrin méjèèjì kọ́ba àrùn ìyàtọ̀ sí náà ó wá tiwájú kúkúrú àwọn ọkùnrin tó máa wọ àlọ́ ọ̀sọ̀ fún torí pé òun náà lásọ fún alára gbẹ̀yìn rẹ̀ kí ọmọ ọ̀sọ̀ funfun ọ̀dà làákín كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق gbogbo aṣọ yòókù náà hàlà yòókù náà tó bá ti daṣọ kó pàtó tó tó ti gbogbo ẹ tó ṣe yóò fún ọkùnrin tó bá wọ sọnù akọ làánà lọ́wọ́ ẹyà tó bá tó ti kọlọ mi là lọ gbogbo kọlọ ló lè wọ ṣùgbọ́n a fún funfun lọ́lá lórí àwọn aṣọ yòókù. yàtọ̀ sáwọn obìnrin àtúntò ẹ̀ka ọmọ wọ̀ nílẹ̀ àtúntò plain tí ò ní ní kọ́lọ̀ méjì láàjẹ́ dúdú láti jẹ́ kọ́lọ̀ mi nígbà tí má jẹ́ aṣọ bọ́sọ̀ hàn. wọ́n ti jẹ́ plain fún ọjà tó tí wọ́n máa tí wọ́n máa tẹ̀ yínrínyínrín ọmọ ti aṣọ tó ẹgbẹ́ tí ẹ̀ máa wò yóò tún fẹ́ tún wò eléyìí nígbà tó bá dé inú ilé rẹ lọ́mọ wọ̀nyí wàá gbé aṣọ kan wàá gbélé aṣọ tó wọ̀ tí ó gbé ọ̀ṣọ́ pamọ́ ìtumọ̀ jalibaabu yẹn kí aṣọ tá a fi gbé ọ̀ṣọ́ pamọ́ méjì mà pólísì méjì lọ̀ṣọ́ ọ̀ṣọ́ tí ó wà unremovable àti ọ̀ṣọ́ tó wà removable unremovable ò lára rẹ̀ ọ̀sá lè yọwọ́ sọ́tọ̀ kọ yọ ọ̀ṣọ́tọ̀ kọ ìwọ gángan fúnra ara rẹ ọ̀sọ́ ni ọlọ́run ti fẹ́ kó o ṣe kí ni kó o gbé ọ̀sọ́ ẹ̀ pamọ́. ẹlẹ́kejì ọ̀sọ́ tó wà ní múvebò ó ń lasọ tó wọ̀ ẹni pé ọwọ́ sọ oge sísàlẹ̀ so nísìnyí ọwọ́ àpò ọ̀sọ́ méjèèjì yẹn pẹ̀lú ẹ̀lbà àgbélé rẹ̀ ní àìsàn rẹ̀ bí ọlọ́run àná ó nígbà tó ń sọ ààrẹ àtijọ́ àbùkalẹ̀ àwọn obìnrin mẹ́dínà wà láì gẹ́gẹ́ kí ni lẹ́rù bá a wọ́n láì gẹ́gẹ́ ẹ̀yẹ kànákànná ẹ̀yẹ kànákànná máa dúdú ni ṣùgbọ́n ní ọ̀dọ̀ tí wọ́n ń bí láfíríkà ń bí kànákànná tó bá dúdú yóò tún ní funfun lọ́rùn àbí òye wa láwọn kọ́ńtínẹ̀ǹtì míì bùrọ̀ àbùtẹ́ rí yẹn yìí máa dúdú ni bẹ́ẹ̀ làwọn obìnrin rí bẹ́ẹ̀ ìlàjọ wa mú pé máa lè wọ dúdú ọ̀dà àbí òye wa tó bá jẹ búlù náà ní kò burú tó bá jẹ brown náà ní kò burú tó bá jẹ yẹlò tọ́. Ṣé oríṣiríṣi yẹlò bá ṣáínì yẹlò àti ojú ọ̀ṣáìn tó bá jẹ ṣáìn kò wá lọ́sìn. Bẹ́ẹ̀ ni báwo? Bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bó ti jẹ́ mẹ́rin. Wọ́n bá sọ funfun ṣàpèjúwe nítorí wọ́n sọ funfun olóba tètè gbàtèrè ló máa ń tètè tó àṣírí èrí tètè máa wá fọyàn mọ gẹ́gẹ́ tí máa ń fọ aṣọ funfun mọ kúrò nínú dọ̀tí olùkó tó bá fọ aṣọ funfun tọwọ́ tiẹ̀ bá ti dọ̀tí bí tọ́ba ti ń sa ńkọ́ ó ti fà ó bá jẹ́ dúdú ńkọ́ àìmọ́ yìí kékeré kò sí nǹkan kan lára rẹ̀ àti funfun ìmọ̀ àkàn gẹ́gẹ́ tí máa ń fọ aṣọ funfun mọ kúrò nínú ìdọ̀tí ọkùnrin ní kọ́kọ́ yáyà ìlmáì wọ́n tẹ́lẹ̀ ọmọ mímá kúrò nínú àwọn àtúnṣe mi pẹ̀lú mi àtúnmí yìnyín àtúnmí yìnyín kéékèèké àwọn olùmọ́nìkì ní àtọ̀ yìnyín omi omi yìnyín kéékèèké omi wọn ni, ìyẹn ni pé kí n tí a fọ̀ pẹ̀lú omi oríṣi mẹ́ta yóò mọ dáadáa yóò ní dáadáa yóò mọ pàápàá jùlọ èkíní kejì kẹta àwọn omi yẹn ìlọ́mọ lónà sì lè kọ̀ǹkà mímà. sẹ̀ǹjẹ́tìlẹ̀ ìbáyé wa àdéhùn Abu Hurairah mi lọ́gbọ̀dọ̀ lọ́wọ́ àbáyé. ṣé bá ṣe dùn áwùjọ tó tà tó ń ṣe léyìn náà kò sì tó burú bẹ́ẹ̀ nínú rẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n mú àdéhùn bákan náà àdéhùn fún wa lọ́sọ̀ ẹ̀ mọ́sùlùm àti sọ̀rọ̀ ẹ̀ bọ́kọ́rà lọ́ọ̀lù náà lọ́ọ̀ máa rìn. رحمه الله لا تطاع نفسي وسواني وعمل تغاية رواية واوا حفظ عمر بن الخطاب رضي الله عنه وني عمر من صويك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك رواه مسلم بسند منقطع ورواه الدار قطني موصولا وموقوفا عمر رضي الله عنه فلمن سيكي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك وهنا في هذا نبي محمد صلى الله عليه وآله وسلم inú kọ́lù ń sì sọ nínú tí màá rẹ̀ záàdù màá ohun tó fẹsẹ̀ rinlẹ̀ òní pé ó mọ̀ máa wí bẹ́ẹ̀ ní ẹ̀yìn dáná mùsùlùmá àdùsọ́nà tí máa ń ṣe lè má mú fáwọn ìgbà tí ó máa jẹ kàlífà kéde ń kírun yóò sì máa wí láyé dáná bí dúró sí yìí máa gbóhùn sókè pẹ̀lú wíwí rẹ̀ ńgbà mí ní ṣe bẹ́ẹ̀ láti fi kọ́ àwọn èèyàn. léyìí túmọ̀ sí ti ké ìtúrúmọ ni máa ń sọ bẹ́ẹ̀ kò náà gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam. eléyìí ló mú kí iná Ahmed fahim rahimahullah ó sọ yìí ké ama ana fa adhabu ila ma ya an Umar. èmi o níbi mo tà níta ni eléyìí tó wá látọ̀dọ̀ Umar ní subhanaka Allahumma wa bihamdika wa tabarakta ismuka wa rẹ jadduka. ولا إله غيره torí ẹ oníṣẹ́ yẹn bá wí bẹ́ẹ̀ lórí irun nítòsí yẹn kò lọ tà tẹ́lẹ̀ yìí ìmáàmù ahmed ti sọ fún ọkọ̀ àti òbí sálẹ́sà oníṣẹ́ yẹn bá wí bẹ́ẹ̀ ẹ̀rí ti tẹ̀sílẹ̀ wà ń bẹ̀ tẹ̀sílẹ̀ tó wà ń bẹ̀ bákan náà tẹ̀sílẹ̀ tó wà ń bẹ̀ tẹ̀sílẹ̀ tó wà ń bẹ̀. أو كل ما يكاد صلى الله عليه وسلم خير من الدنيا وما فيها سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر نتسي أو يوكي تعالي أو تقوجوكو أو قلوي إلا يقول تسيقولو تقوجوكو أو قلوي سبحان الله سبحانك اللهم والحمد لله وبحمده ركعتنا الله أكبر على ذكر ولا إله إلا الله قلنا ولا إله إلا الله سؤال لا طلع في ثالثة لكن إمام مسلم رب ذلك إنه صحيح مسلم ويلقاه أنا كتب أنا كتب جي تقول لي أنا كتب انقطاع ثبت هو من سند الحديث فإنه يجعل الحديث ضعيفا حديثه بضعيف أو الإمام مسلم في رواية منقطعة ضعيفة تدري منه صحيح مسلم إلى العبير بين الإمام مسلم رحمه الله ترى صحيح مسلم وانترى كيف تقول كيف هنا ترى تنقطع ní hadith anabi muhammed sallallahu alaihi wa sallam. àwọn àdìsí ń bẹ tó ṣe gbé imam muslim ó mú wá nínú síra rẹ̀ ala sabil al-mutaba'a la ala sabil al-ta'sir ó mú wá ní láti fi kílẹ̀rì gbé àwọn àdìsí tó jẹ́ àwọn garaga lọ́gbà lérò. torí ẹ̀ àwọn àdìsí tó mú wá ala sabil al-mutaba'a ó ṣeé ṣe. káwọn kan ló wọn kọjú fọ́ọ̀rọ̀ bẹ lórí wọn. ṣùgbọ́n ìgbà tí òsì mu wá aláṣẹ́bí lè tàṣe kò sí problem. ẹni tó bá sì ní sọ́hìn muslim nínú yín ìrọ̀rùn yín nìyí. ẹ bá wo sọ́hìn muslim ẹ̀rí pé lẹ́yìn ìgbà tó bá mú àdìsí wá ó lè mú àdìsí kan wá ní ìsìnkú ní àdìsí nọ́mbà one hadith number one yẹn a rí pé under hadith number one ó lè fún amadi ti di mẹ́fà wa hadith ti di mẹ́fà yẹn ìgbà tó bá mú àwọn wa yóò wá sáàmì tí ó fi hàn pé number one náà ti lọ náà yóò wá lẹ́yìn àmì yẹn yóò wá kọ one one so one one yẹn òun làdé ìdí tí ó gbà lérò pẹ̀lú ìwádìí tó pàṣẹ tó wà lérò pẹ̀lú kìtàbù lẹ́yìn rẹ̀ yóò mú one two wá lẹ́yìn rẹ̀ yóò mú one three one four one five ìyá àdéhùn tó bá ní nípa tọ́pìkì yẹn yóò mú wá gbogbo wọn reflect one ǹjẹ́ ìjọba sísọ yìí ni muslim àbí ìsìsọ yìí ó ní àbí number one one one let's justify it. Everyone two one three one four one five òmùwà àlàsẹ̀bí lè mú káàbà wọ́n jẹ́ ìgbé àdéhùn alákọ̀ọ́kọ́ wọn. ẹ̀kún àríkẹ́ one two one three one four one five ẹ̀kẹ́ gbogbo wọn náà jẹ́nẹ̀rálì wàhí làwọn náà. ìdá àtìlẹ́ kìíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ìbolo ti sọ sí one one ní no one four àtìlẹ́ ẹ̀kọ́ òlì wà olùkóyè wà eléyìí ọjẹ́ ìsọ̀kè ìrìnnà mùsùlùmí torí àyè náà Daraqutni tí wọ́n lọ gba àdìsí wa bisanadin mawsulin mawquf àti sọ̀rọ̀ nípa rẹ̀ rí kó olùmọ̀ àgbà ní nípa ilẹ̀ ìhàdí. àyè náà Daraqutni yìí wọ́n kọ ìdìbò ìmáà mùsùlùmí gbogbo orú àwọn àdìsí tí mùsùlùmí wà lásìrí ni mùsàbà àtọ̀rọ̀ ọ̀bẹ lórí rẹ̀ ló kójọ lọ́wọ́ àpò ìdìbò ìmáà mùsùlùmí kọ̀ yẹ kó gbé ìdísọ̀ yìí làkò ilé ìwà nínú ẹ̀. ẹ̀sùn àti mùsùlùmí ti kú kí bá òkùnkùn ní oṣù dé dípò pé ìmọ̀ mùsùlùmí òkùn á dáhùn torí ọ̀kan nínú àwọn olùmọ̀ Sheikh Rabi' al-Madkhali àwọn akọ̀síra kan lẹ́yìn al-imamayn Muslim wa Darqutni parí ìdàlá so lẹ́yìn àwọn àtàlàyé irú àwọn ọ̀tá sọ yìí wípé àwọn náà kọ́rọ̀ àwọn olùmọ̀jọ ọ̀sọ̀ di tẹ́lá tí ó gbé sí dáhùn tó ní wọ́n tọ́ ni wọ́n tọ́ ni kò sì kí ẹ̀ sánbẹ̀ àmọ́ mùsùlùmí ò mú wa àlẹ́ àtẹ̀lé ní ọ̀sọ́nà ṣùgbọ́n mú wa ní àlẹ́ àtẹ̀lé ní mọ́tàbà. tùrọ̀ ẹlòmíì náà tuntun á dé táwọn tó dé sí pé mùsùlùmí bó ló ti má ti di ṣẹ́kọ̀lá báyìí ṣé àwọn kó wọn ti mú gbogbo ẹ̀ wọ abẹ́ sí dáhùn tó ní sẹtìmọ fún àtẹfẹsì tó eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ́rin torí ẹ etí imam ah, ahmed salisa yìí àwọn ń wò pé ló dáa torí kó kúrú ó kúrú kò ní jẹ ká bá àsìkò tó pọ̀ jẹ níbi à ń ṣe àgbo àṣìṣe ọ tó àwọn fún lọ́la gbogbo eléyìí báyìí àwọn olùmọ̀sọ yìí pé àwọn nǹkan tó bá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí gbogbo ẹ bá fẹsẹ̀ rìn. nípa ọ̀nà tá a máa gbà tẹ̀sìn náà. Kẹ́rì àtàhíyátù lillah ó wá lórí tìrìsì. Kẹ́rì bá ń ṣe ń pèrún ó wá lórí tìrìsì. Kẹ́rì bá ń ṣe ń ṣe kọ́ọ̀mà ó wá lórí tìrìsì. Gbogbo ẹ̀ ló ti tẹ̀sẹ̀ rìn. Wọ́n ní ṣẹ́kùn ìsìlámù ní kìíní à ń sọ ọmọ ìgbẹ́ ìgbẹ́ta. Àpò ní ìsìlámù máa ń ṣe wọ́n wọn. tó bá ti lé ìlú rẹ̀ tó bá ti jọ́ mi kẹ́kẹ́ sí mi tó bá ti jọ́ mi kẹ́kẹ́ sí mi ní gbogbo ìtọ́ wá tó dà ẹ̀ fi ní jẹ́ pé kan ẹ̀ sì kan lẹ̀. ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ ti dodo àwọn òdòdó ti dá gbogbo ìtọ́ bá rán ọlọ́run kó pé kò sí wàhálà lẹ̀ gbogbo ìtọ́ bá rán ọlọ́run nínú dodo àwọn òdòdó ti dá ẹ̀ ń kò tẹ̀ kó láti má fi irun rẹ sílẹ̀ láì jẹ́ kó ṣe dùhà olókùnrin ومن رواية خطوة نفي وضاء أبي سعيد الخدري تشهدي وقلنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إذا تجد إعري فون ọ̀rọ̀ ọ̀rùnmà wípé ọ̀rọ̀ anábì ètò ọ̀rọ̀ ọ̀rùnmà. ẹ̀sìkìmà ìgbésà ti kàn máa wá lọ́dọ̀ tàbí kan irú rẹ̀ tó wá lọ́dọ̀ tàbí mi. àwọn àpèjẹ lẹ́ẹ̀kejì yẹn ní kíni ṣáàhìn fúnta alákọ̀ọ́kọ́ ẹnìkí ń jẹ́ ìgbé alákọ̀ọ́kọ́ yìí yóò fúnta alákọ̀ọ́kọ́ yìí lágbára. ṣùgbọ́n o àlékún wọn tó wá wà nínú ìwáyà ti Abu Sa'id àwọn ní lẹ́yìn táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ àti lọ́wọ́ ọ̀pọ̀ tẹ́ bá ti ṣe àdúrà yẹn wọ́n máa sọ pé a'udhu billahi as-sami'il 'alim tẹ̀lé ẹ̀rí nígbà tó bá ti nínú òun yẹn ibi kó tó bẹ̀rẹ̀ sí ní ké fàtẹ́hà wá ti kí ni alẹ́sìáàdà. ẹ̀sùn sọ̀lá inú ìdánilẹ́kọ̀ọ́ kan ìgbésẹ̀ ìsìáàdà yẹn gbogbo rákà láti máa ṣe àbí rákà alákọ̀ọ́kọ́ nìkan bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ewu la sàlẹ́sà nàbà tí wíńtà alákọ̀ọ́kọ́ ti tó. lọ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أول ما سألتني majority ìṣèhádà tó wá nínú súnà gẹ́gẹ́ bí báyìí ti wá. ṣùgbọ́n àwọn òbí lẹ́yìn nínú ìṣèkọ́ ọ̀rọ̀ díẹ̀ yẹn wọ́n ní kò wá bẹ̀rẹ̀ súnà ṣùgbọ́n wọ́n gbọ́ yìí látara àkùrán. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بأعوذ بالله من الشيطان هذا تطبيقا عمليا لما جاء في القرآن شو نínú súnà ó máa sábà lálẹ́ fún bíbáyìí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من الشيطان الرجيم gbígbé mustadi ọlọ́run ọba o ọba olùgbọ́ ọba olùmọ̀ nítorí pé tí kìí bá gbọ́ dájú pé yóò lè dáàbò bọ́ torí ẹ̀ tí ọ̀rẹ́ tó dúró síwájú èrè nítorí pé wọn ò lé títí ọmọ bí gbọ́rọ̀ wọ́n kàn ṣe tí gbàgàdàgbàgàdà síbẹ̀ fèrè níbi ewé kókò gbogbo ìjọ máa ń sọ sọ́gbọ́ ọ̀gbọ́ rẹ̀ sí ọ̀ ìwọ tó ń ṣe ọ̀gbà sí ọ̀ ìwọ tó ń kókò ìṣòwò lè gbọ́ ọlọ́wọ́n bá táwọn ṣáàdì àtẹ̀mí olùgbọ́ rẹ̀ torí rẹ̀ títa títọ́ ṣáàdì kò ní kókò lọ ọlọ́wọ́n bá gbọ́ kó ti ṣètọ́ fẹ́ أعوذ بالله السميع العليم العليم كل ما يوبا ما كل كل ذا كما بتوا حكم متاشي كان يوا إنه يراكم هو وقبيله من حيث لا ترونه إسوا تون لينا الشيطان تون لينا وانريو ماري بنتين يوليوان الله ما بتوا بيوم الله سيما وانا بيومه torí ẹ̀ka tó wá sáàdì ọlọ́run bá ti gbọ́ ọlọ́run bó olùmọ̀ ọba tó bó olùsọ. ìnà ṣẹ̀fọ́n rọ̀jì ọ̀hún wá ìsájì jìnnà sí ọ̀ṣẹ̀fọ́n ọ̀ṣẹ̀fọ́n ọ̀rọ̀jì ìdẹ́ta ṣẹ̀tàn torí kò sí ẹ̀dínjà ṣẹ̀tàn ọ̀rọ̀ ìfowópamọ́ pé wa ẹ̀dínjà ṣẹ̀tàn ẹ̀ṣẹ̀yìn sọ̀rọ̀ arọ́jì ẹni tí a máa sọ lóko òkú làánà òkú òkú òkú lóòótọ́ báyìí kí àṣìkò bá yọjú tọ́lọ̀ bá ti fún àwọn èèyàn lágbára lórí ẹ̀ tó fún ọ̀pá àárí fún jọ ayé wa rò bí ọ̀rọ̀ ayé pa àmọ́ náà bọ̀ bẹ́bẹ̀ ọ̀dára náà kọ̀ wọ́n ọlọ́run fi kọ́ dára mọ̀ fún náà kó máa ti àwọn èèyàn lọ́nà lọ́bẹ̀ títí táwọn máa ní ìwọ náà. الرجيم ni ẹni tá a máa ń sọ lóko من همزه أي من جنونه ọ̀tàdì wọlọ́ o níbi ìsinmi àṣẹ̀kàn ìyẹn ni pé kọ́mọ̀jẹ̀ ń sinmi kọ́mọ̀sìnmi kọlù mí. tọ́ mi níbi ìsínwé rẹ̀ wọ́n fi hì àyẹ̀wò kékeré hì àti gbéraga rẹ̀ tọ́ mi làmì níbi gbéraga rẹ̀ àgbéré rẹ̀ wọ́n fi hì àyẹ̀wò ṣẹ̀rì hì àtòrin rẹ̀ tí máa kọ́ tí máa fi fà wọ̀nyà lọ́jọ́ orí èmi kékeré létí o. eléyìí báyìí ọjẹ ìbára ìṣòwò àtúnlá máa ń sọ fún tó wá bẹ̀rẹ̀ sí ní kí n kó wà fún yìí. eléyìí ó fi hàn wá kíkẹ́ dùn áwọn ní مشروع في الصلاة بل سنة من سننها وفيني قسم بين السنة والصلاة ولا فرق في ذلك بين الفريضة والنافلة kò sí ìyàtọ̀ láàrin ọ̀ràn yẹn àti náfìlà gbogbo ìta máa ń kí inú méjèèjì láti fi kí ni dùá wọlé sísà kàmá ẹnìnàwó la kọ́kọ́ bẹ́ẹ̀ iná kí iná mi wọ́n máa mú kò sí ìyàtọ̀ láàrin ìmáàmù àtẹ̀ntì bẹ́ẹ̀ lẹ́yìn ìmáàmù alukólo yẹ tẹ́tẹ̀ gbogbo alásàdúrà bẹ̀rẹ̀ rẹ̀ wọlé kọ́kọ́ bẹ́ẹ̀ iná lọ́kùnkùn wọ́n rẹ̀ kò sí ìyàtọ̀ láàrin ẹni tó pẹ́ dé àtẹnitọ́ pẹ́ dé. ẹni tó bá tó bẹ̀rẹ̀ ẹ̀rọ pẹ̀lú ìmọ̀ yóò ṣe kí ni dùwà olùsèpítà ẹni tó dé rákà kejì tó bá ti ọlọ́ àpò kí ló ló ṣe dùwà olùsèpítà. kí ló dé ṣé àwọn bìbìlá yóò wá síwájú dùwà olùsèpítà ni àbí náà dùwà olùsèpítà ká tó bẹ̀rẹ̀ sí ní kíó. lẹ́yìn sèpítà ká tó bẹ̀rẹ̀ sí ní kíó torí àlùsèpítà ní ti pẹ̀lú kíkẹ́ àlùkò bákan náà ìwọ dé ní rákà ẹlẹ́ẹ̀kejì ìmáàmù ti ké fáti àtàwọn tó wà nù súrà ó sì hàn sí ọ nínú súrà yẹn kó kò ju rákà kò ju àyà méjì lọ fún ẹ̀rù fún ọ tó bá ti Allahu Akbar kó bẹ̀rẹ̀ sí ní ti dùn àwọn èsì fún àbí kó ti Allahu Akbar àwọn obìnrin ní ti fọlọ́ jẹ́ bismillahir rahmanir rahim kó kí fáti hà èwo ló kí fáti hà wá kí pátí ẹ̀ wá fi dùn áwòrán kò sí àtìlẹ̀ mẹ́. nígbà tó bá wá dìde tó bá fẹ́ san àbí tó bá fẹ́ pé irun rẹ látàkàn tí ó gbọ́mọ ọlọ́run yẹn tó wá ti dùn áwòrán kò sí àmẹ́ rárá ó ti lọ. màá fá dá àdà nítorí ti lọ ti lọ ilé ìjẹun ṣe jẹ ẹnìkan á ní kí ló dé ṣe bá sọ pé màmú yóò ṣe dùn áwòrán kò àmẹ́ yóò wá ti dùn áwòlù sùfà yóò wá dàkẹ́ yóò máa tẹ́tí gbọ́ ìmáà kò ní ṣe kankan lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni dùn áwòlù sùfà ó ní ṣe pẹ̀lú ká bẹ̀rẹ̀ ẹ̀rún ṣe kó ní ṣe pẹ̀lú káàtì àbí òye wa ó ní ṣe pẹ̀lú káàtì sí ìrún kò sì ní ṣe pẹ̀lú pé àfẹ́kàtì o. mẹ́rin rọ́ọ̀kìmọ̀ wọ kí wọ́n sọ yìí pé àní ṣe dùn áwòlù sùfà àti الحمد لله رب العالمين nínú ẹ̀rí wọn onílàdé ti tó kàn ìdáhùn ìsàlàyé rẹ̀ níjókòó àmì olùwàlátọ̀dọ̀ àìsàn rọ̀bì allah anha qalat كان رسول الله صلى الله عليه وآله وسلم يستفتح الصلاة بالتحية كان بما فيه وقال الله أكبر والقراءة أتكيك الله سنة الله أكبر الحمد لله رب العالمين والقراءة بالحمد لله رب العالمين

lórí àti máa tẹ̀sùn ní ìbámu pẹ̀lú bí títí ń fẹ́ kó ràn wá lọ́wọ́ láti jẹ́ ọ̀kan mẹ́rin tí ó máa kọ́ ìlànà ànábì sọ̀rọ̀ bá àti ńlárọ̀ máa ní kọ̀kọ̀ àti ní gbangba kó ràn wá bọ́ wá sí gbogbo dáhùn àti nítorí jẹ́ kó sọ wá lórí rẹ láyé kó sọ wá lórí rẹ lọ́la òkè yára سبحانك اللهم وبحمدك أشهد أن لا

ìmáàmù ti dùn áwọn lòkùtà lẹ́kí lọ́kà mẹ́rin kọ́ lọ gbòòrò lọ́kà méjì méjì ní máa sálámà títí máa ti kí méjì alákọ̀ọ́kọ́ tí máa ti bẹ̀rẹ̀ méjì ìgbà yìí máa tún ti dùn áwọn lòkùtà àbí wọn fẹ́ kí sọlá ti wéètò lọ́kà mẹ́ta òkùtà ya méjì lọ́tọ̀ kí n tó mú kàn wá lọ́tọ̀ sígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ méjì tí mo ti dùn áwọn lòkùtà tí mo sálámà. nígbà tí bá bẹ̀rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta náà máa tún ṣe dùn áwọ̀ sí sáà àbí báwò alhamdulilayi wọ́n ti tó ó ṣe dùn áwọ̀ sí sáà níta lákòókò àwọn yòókù lọ́kàn bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́ lọ́wọ́ bọ́ bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin ó ti tó nítorí pé àti àbẹ̀wò láàyè rọ́bì bí xọ́kù ní ti ń tẹ̀lé omi. àìfún ní ìdájọ́ tí ó dájú àìfún ní ìdájọ́ tí ó dájú ìdájọ́ rẹ̀ náà nìkan lákòókò yẹn ìgbà tó ti ṣe dùn àlùkò sí àná lákòókò tuntun ṣe sọ láti kẹràwé ní rọmọbọn tó bá ti ṣe dùn àlùkò sí àná láta méjì alákòókò yẹn ó ti tó kò bùkátà kò ṣe ṣe sí àná àwọn yòókù náà. Ìwé ìwádà kan nínú ẹ̀ هو وعن هو المسلمين غير بس هو الاعتقاد الصعب في وسعنا ما دون ولا حاجه اعوذ بالله هو وانا من المسلمين وانا اول المسلمين باو يروك دينه sẹ́yìn tí gbọ́dọ̀ parọ́ náà. Tẹ́lẹ̀ yẹn, al-ibratu bil-ma'na la bil-lafz. Nta nílò ń bẹ̀rẹ̀ túmọ̀ ní kìí ṣe gbólóhùn. nítorí pé ànábì ọ̀tọ̀ nǹkan sọ pé wàá náà wọ́n mùsùlùmí ṣùgbọ́n àwọn àwọn mùsùlùmí báwo jẹ. báyìí máa lérò kí ni ó rò láti fi dùn àrùn kìkà kò tó kí fàtíà ọ̀kan ló lè gbà fàtíà ló fi kátó wá pé ọba ìmọ̀mù lérò kú òkè kankan tó fi Allahu Akbar Allahu Akbar eléyìí lọ́wọ́ náà mo tutù Allahu Akbar alákọ̀ọ́kọ́ lè fi ràn Allahu Akbar ẹlẹ́kẹ̀ẹ́bì lè rò kú ọ̀pẹ̀ yìí wá tó ṣe. Ìkéde pé tó máa fọwọ́ tẹ́ tó o bá ṣe pẹ̀lú àníyàn pé òfin fìrùn òsì tó burú bẹ̀. àmọ́ tó bá ṣe ọlọ́run kọ́rẹ́ ẹyọ kan pẹ̀lú kó o ní tẹ̀síbí rọ̀tò rúkú kò ní. ó kàn ẹ̀ ọ̀ ẹ máa sọ fún níraka tó yọ ẹ̀kọ́ pa kí tẹ̀sẹ̀ kéde ẹ̀kọ́ pa yẹn ọ̀gá máa nà o ẹ̀sìn ọ̀gbẹ́rọ́kà ó ní nínà o ó ní títẹ̀ ó tún ní ìforí kalẹ̀ ọ̀gá tó ajé ẹ̀ máa gbọ́ pẹ́rọ́kà èdè títẹ̀ rí àmúhánù. ẹyọ kan lọba báwo èwo lọba. kò lè kankan nítorí kí ìmáàmù ti gbé látàkàn ni wọ́n bá ìmáàmù ti ṣe àtàyà parí wọn ọ̀gbọ́dọ̀ jókòó kó gbẹ́nu lọ ó ṣe àtàyà lórí ẹ̀ṣọ́ àdàtà أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله tó bá ti débẹ̀ wá dákẹ́ ó lé ìgbàgbọ́ fún un kọ́dà náà la fi sọ pé ó lè kírun mọ́gírì pẹ̀lú àtayá mẹ́rin kírun rẹ̀ òsì bàjẹ́ tó sì lé fún un tó ní tuntun dúdú sọ̀rọ̀ bí kí wọ́n bá ìmá nígbà tó dàda ya lákòókò wọn náà tó kọ́ bàtà dáyà ìgbà àti sànàbìsọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ tí ìmáàmù àbùdá ó dùgbà wà àtàwọn míì. إذا أتيتم ونحن سجود فاسجد سيباتي وأبا أنبتان تنكين سيبا وقا قوليكا لعيني قوليكا لعيني ولا تعدوه شيء ما يقول قاقون كتاو سورة بان كتاو قال من لولا سورة تايا ونو سيؤدو ما أدركتم فصل سوباي من لولا ونو غاتي وكتايا إمام سواتي ديمورا تلك كتاوا سنقنا يلك كتايا سنقنا ọ̀nà àjókòó ẹtú lọ tàtáyà àrẹ tàtáyà ti pa nínú lọ́dọ̀ ẹ̀ lọ. wọ́n ti tàtáyà méjì nù bákà kan ló sọ̀tẹ̀ bá. àti máa ń bá sálámà wàá ti di wàá mú rákà kan wá rákà kan tó mú àyìn rákà kejì jẹ wàá jókòó wà tàtáyà kúrò kí rákà méjì wá ó tàtáyà mélòó báyìí ní ìdíje mẹ́ta. wàá tó dìde láti mú rákà kẹta wá pàtó bá kí rákà kẹta tán wàá tó jókòó tàtáyà ó di mélòó ó di mẹ́rin eléyìí làtàyà tó lè pọ̀ jù nù ẹ̀ ọ̀kan síbẹ̀síbẹ̀ ní ṣe ìdúró sọ̀rọ̀ náà. Ìrún lè má mú yàn parí ìran lè má mú ní ọkọ àdìsẹ́ ti rántí ẹ̀. Lébi kó a sọ pé tó bá yẹ kí rákà méjì péré ni wọ́n bá rákà kẹrin sì ní ìmáàmù inú ti ó ti ya só yẹn. Méjì ni fún wọn, ẹlẹ́ẹ̀kejì ni fún ẹlẹ́ẹ̀kẹrin ni fún ìmáàmù. Ìran lè má mú lọ parí. Nígbà tó bá kí rákà yẹn parí wà sálámà. Torí káwọn ọ̀jẹ̀ náà ló lè sálámà kálukọ́ máa lọ lọ rẹ̀ wọ́n ti sọ àpè wọn ìrẹ̀ ìgbà tí màmú ti ké pàṣẹ àwọn ti ké pàṣẹ náà ni wọ́n gbọ́dọ̀ rẹ̀ fi ti pàṣẹ. lábẹ́ rẹ̀ báwo wò ní béèrè torí tẹ́ ẹ̀ bá ti ń béèrè lábẹ́ pẹ́sítọ̀ kò ní béèrè náà. Ìgbéra tilẹ̀ kan náà wọ̀ lọ́rùkú báwo. Ṣé jẹ́ wọn fẹ́ rò kú tí wọ́n máa ń ṣe ìgbéra tilẹ̀ kan? kéèyàn bá àgọ́ ànílé mi ti pẹ̀lú kí ni ìbéèrè rẹ fún un. ṣé wọ́n tó bá pàdé ìsìn yẹn lòún béèrè ike ìgbà náà lọ pípẹ́ ẹ̀ máa bá tẹ̀síwọ́rọ́ sílẹ̀ fún àpẹ̀lú ìmá ogójì ọjọ́ àwọn ọ̀hún fún láwọn àgbègbè àgbègbè báyìí. tẹ̀síwọ́rọ́ sílẹ̀ fún àwọn tó bá bá ìtumọ̀ rẹ̀ bọ́ wà ń bẹ̀ nígbà tí lè máa mú sí ọlọ́wọ́ àpọ̀ àwọn náà sí. èsèké ìmáàmù ti ké pàṣẹ àkótó dé èsèké tó bẹ̀rẹ̀ sí gbé túrò àkótó dé ìwọ ọ̀bá tẹ̀síwọ́rọ́ sílẹ̀ fún àwọn ẹ̀bí ẹ̀yìn wa ẹ̀ńtọ́ bá pé ìmáàmù sí ọlọ́wọ́ àpọ̀ àwọn wà ń bẹ̀ lẹ́yìn náà Abu Hurairah rahimahullah radiyallahu anhu nínú Muwatta àmàlẹ ó ní man fatathu al-Fatiha faqad fatahu khayrun kathir nípa tí a bá fi lè kọjá rẹ nù nǹkan orí ńlá ti bọ́ mọ́ lọ. ìyẹn ni kíkó sojú kòkòrò kò wá mẹ́rin àwọn bẹ́ẹ̀ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn mùsùlùmí náà yìí báyìí. bí wọ́n ti máa àbúrò tó yẹ ìrànwọ́ ni wọ́n ní wàá ń pàṣẹ. láti bá wọn mú wọn lẹ̀ لكن ما كانوا سنة النبي صلى الله عليه وسلم ولا يزال الرجل في الصلاة من صبر الصلاة tókè wá tó máa ń retí sọlá tó lọ kọ ládàá kó ní kí sọlá sọ kí wọn ló dé ìlú ajé kan ti gbé irun fún tó máa bọ bẹ́ẹ̀ ni nǹkan mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ dára ní ìgbà tí ẹ wà sọ pé kò sí nǹkan kan kò sí nǹkan títí ẹ ló lè máa di ọlọ́run kírun kò sí nǹkan kan nígbà tó máa kírun gan ségbèsèrègbè ségbèrègbè in one hour ago ni wọ́n ti tẹ̀lé wọn bọ̀. àwọn òbí bẹ́ẹ̀ ni lè ṣe fọ́ ọ̀rọ̀ àwọn èèyàn fi mùsọ́tò ni wọ́n ti rí wọ́n fi ọ̀run wọn wọ́n fi ń tààrí. èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ kéré òkè ẹ̀ tètè máa dé mọ́sálásí kí ohun tó ń fún mú kún ẹ̀rí gbogbo sẹ́lẹ̀kù dáǹsì ṣe káfíńtà ẹ̀ńdíníárì ẹ̀ńdíníkà sáyẹ̀nsì gbogbo dáǹsì láyé mi tí ọ̀bá jẹ́ pàǹkọ́ à ń ṣe kó lè bá ara wa lọ láti sin náà gbogbo àwọn nǹkan yẹn wọ́n di mùsùlùmí fún aláyé àti lọ́rùn. torí ẹ ẹ ti mà nínú tó fẹ́ẹ́ hàn sí ní ìsìn táwọn èèyàn fi ń sin náà wọ́n fi ń jẹ́ mùsùlùmí ní kíni ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ti náà ló sì tó fi ń ráàyè ẹ̀ka aláǹfààní tó wà nù fẹ̀mí rẹ̀ kò túbọ̀ tó kọ́ lọ fún sódà mú o láìké kò sóore púpọ̀ nù gbèsè ayé rẹ̀ Àwọn tó wá jẹ́ máa mú ọdún padà pé òun yìí àwọn tó wá jẹ́ máa ń tí wọn ò bá tí wọn ò bá ẹ̀ kọ̀ǹtìlìtì ìwé yẹn ṣé wọ́n ò bá ṣe ìdílù sáwù yẹn ní àbí. àwọn ọ̀sẹ̀ wọ́n ti sùn nílùú sáwù àmọ́ lẹ́yìn ìgbà táwọn náà bá sálámù. lẹ́yìn ìgbà tó bá pè é. lẹ́yìn ìgbà táwọn náà pè é. tí màá bá forí kalẹ̀ kọ̀bùlí kó tó di kọ́ gbogbo wa má bá forí kalẹ̀. ìwọ ìrùn àmọ́ tó bá yẹ pé lẹ́yìn tí sálámà ni lórí ìgbà tí àwa bá pè é ìwà ni tí ọba àrùn pé kó tó di pé ó ṣe sùjúdù sáwọ náà. ẹ̀rọ pé tó bá tó kọ̀ọ̀bù ní kò síbi tí wọn náà fẹ́ sá lọ. ìdókòwò rẹ ti kí máa mọ sálámà yẹn lọ lọ́ọ́ tí wọ́n wá ju kò fún kò fún tọ́kàn. ọgbọ́n náà tẹ̀lé náà. mo witness situation kan tí ìmáàmù ọ̀hún kí ìrànlọ́wọ́ mo bàtà ọ̀sán fàáyọ̀ yìí imam eh, ó ṣe ìṣe kò mọ̀ pé òun ṣe ìṣe àwọn máa ń wá pàkíyèsí ẹ̀ tó wá wá kan sí ìṣẹ́gbẹ́gbẹ́ kò ní sọ pé nǹkan báyìí lè ṣe tó ṣe ìṣe ó wá dé ìlú kí ni mo fẹ́ tó ṣe ó wá sọ fún ó wá ó wá ṣe ìṣe ìṣàwọ̀ gbọ̀dọ̀ ìdí parí òun nígbà tó ti di ìgbé ìlú ìgbé ìlú ló ṣe kí ó wá kàn sí. wọ́n náà tún wà ní wọn náà.

kò sí tó burú nù kọ́ sọ̀rọ̀ torí pé gbàgbọ́ ti ẹni pé wọ́n ti kú ọ̀nà ṣé o ti sọ̀rọ̀ nù àdéhìí ẹlẹ́ ẹdẹ́ ìgbìmọ̀ ti sálámà àwọn ti kíra sáà méjì dípò mẹ́rin lórí ẹ̀dẹ́ yìí ni tí wọ́n dẹ̀rùn kù ní abẹ́ gbàgbé ọlọ́kọ̀ọ̀kan ọ̀sẹ̀rẹ̀ ọ̀kan ti ṣẹlẹ̀ nù méjèèjì so àwọn ti ti bí àwọn sábẹ́ yòókù lé

ẹ̀yìn mọ́mú tó ní fún ní kò òun sí. ànábì fi ń wo pé òun ti tán lànábì fi ń sọ̀rọ̀. àwọn iṣẹ́ sì mọ̀ pé òun ti ìtàn kí làwọn ṣe. orí wọn fi dà. ìṣẹ̀lẹ̀ ìgbà wa ó wáyà kan lò náà wọ́n sọ pé náà wáyà omi ìmáàmù tó sọ̀rọ̀ yẹn tí ó ti sálámà ìrùn rẹ̀ bàjẹ́ wàtí ìrùn rẹ̀ sì bàjẹ́ tí wọ́n náà bàjẹ́ bàbá náà tó sọ pé nǹkan báyìí báyìí láti fa pẹ̀lú ẹ̀jẹ̀ náà ti jẹ́ pé ọkọ̀ kọ́ mà ó tún máa fi gàràjé nítorí pé ẹni tí ọba kọ́ mà lọ́kàn lọ́ọ́ fi gàràgàrà lọ́bọ̀ wájú látàrọ̀ gbogbo àdúgbò ìdálọ́mọdé tó ìdálọ́mọdé tó olódo lẹ́rù náà bá nítorí pé irú àwọn akọ́jú ń bọ́ lójú kadúdú rẹ̀ ń dìímù ẹ̀ ọ̀sán rẹ̀ tó ń dìímù ní ọ̀jọ̀ba wájú ẹ̀rọ ti jẹ́ mẹ́rin. Kí ló fà á tí o ti ké? Náà eléyìí kò sí wàhálà, sí wàhálà. Ẹjọ́ tẹ̀lẹ̀kẹ́ tó tún máa béèrè ó lè wọ́n pọ̀ síwájú ibrahim pé kọ́ ọmọ kọ̀ọ̀pìlìtì ẹ̀ náà àlékún sọ̀rọ̀ àmì. Òtú wàhálà òtú wàhálà ìwọ́n ti dáadáa dáadáa dáadáa àmọ́ ṣe kúkúrú. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. قلت ما اقول انت ما ọjọ́bìtì tó bá kírun lẹ́yìn máa máàlìkì ẹ̀gbọ́n máàlìkì kò sí dọ́kàn pẹ̀lú dùn áàrùn kùtà Allahu akbar alhamdulillahi rabbil alamin wọ́n àbọ̀lẹ̀ bí àwọn olùdílé àtẹ̀lẹ́ sí ní akínní ọ̀nà pẹ̀lú àdéjà abdullahi bin mugafa ìyáka wàlẹ́dẹ̀ nígbà tó fẹ́ kírun tó fi bisimilayi ọ̀rọ̀ afọ àdáda lẹ̀ nínú àwọn àdìsó lágbàá tí máàlìkì àlọ́ ni الله أكبر الحمد لله رب العالمين نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله